الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياءً وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض وما خلق الله في السماوات والأرض الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين وآخر دعواهم عن الحمد لله رب العالمين إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدسة اللهم آمين إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات الله أبا أبا لك يا لẹ́yìn ìgbà a pé kò sẹ́ni tí sí ní sánmà àti nílẹ̀ tó yẹ sọ́nà ọ̀wọ́ kan ṣoṣo bẹ́ẹ̀ la jẹ́rìí pé anábọ̀ Muhammad kí àtọ̀lọ́ náà kó máa bá ṣe òjíṣẹ́ rẹ̀ sí nínú àwọn àmì ọ̀rọ̀ fi ń bá ìyẹn ni pé ọ̀nà tọ́lọ́ ọba adẹ́nà máa ń bá a sọ̀rọ̀ náà Al-Qur'an ni pé tó bá sọ̀rọ̀ àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ rẹ̀ láì gbà ìyẹn làwọn kèfèrí ohun tí ó fi tẹ̀lé ni ọ̀rọ̀ kí ni jù bẹ́ẹ̀ ń bò sọ pé dájúdájú àwọn tí wọn ò gbèrò láti pàdé Ọlọ́run kì í ṣe pé wọn ò gbèrò láti pàdé Ọlọ́run iṣẹ́ ọwọ́ wọn ò ní wọ́rọ́bù bil hayati dunya wọ́n wá yọnu sísẹ̀mí táwọn àánú ẹ̀ láyé ìyẹn ni pé sẹ̀mí yẹn tẹ́ wọn lọ́rùn kọjá gbogbo kan ìyẹn ni òjé wo lè tẹ̀lé tọ́lọ́run wà màánù bí a wọ́n gbà tán jẹ́ pẹ̀lú yòròyòrò ayé ìyẹn òjé wo lè rò nípa ọ̀rọ̀ ọlọ́run walladhina hum an ayatina ghafilun tí ayé bá fọ́ọ̀yàn lójú gbogbo tí ń jẹ́ ayatullah al-kawniyah àwọn àmì ọlọ́run tó yẹ́ta wòwò sánmà tí ẹ̀mọ́ rí báyẹ̀ kiri kátẹ̀ tó wá sọ wípé ayatullah shar'iyya àwọn àmì ọlọ́run àwọn àpẹẹrẹ tọ́lọ̀ fi ń jọ́nà àwọn àṣẹ tó wá pa wá àwọn èèyàn nífẹ̀ẹ́ tẹ̀lé ìyẹn ni pé kò sí tí máa kó báyẹn tó kọjá kí ni al-ghurur bil hayati dunya la taghurrannakum al hayati dunya wala yaghurrannakum billahi al-ghurur èèyàn kan ọlọ́run ní ẹ má gbàtàn jẹ pẹ̀lú yòrò yòrò ayé torí páyé gan fúnra rẹ̀ yòrò yòrò ní yòrò yòrò rẹ̀ wọ́ọ̀tì kankan àdúnìyà mẹ́ta ayé tá a rí adùn tí ò fẹ́ sọ pé ń ta fìlẹ́fìwé tí ò tó nǹkan ọlọ́run wá ní ìwìlẹ̀ ìkàmà wà hùn. ìkàmà wà hùn náà bí máa kánú yẹn ti bùn. ìwìlẹ̀ ìkàmà àwọn tí wọ́n ṣerú eléyìí ibi tí wọ́n padà sí ní ìnajà àdámà wọlé yẹn dẹbẹ là kọlọ sànù wa lórí ẹ bìmà káàmù yẹsìmù pẹ̀lú tí wọ́n ṣe láyé nínú ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé láyé àdókòlù nàrà áhàdàn fìlà àkàrà ìlà bisábà bí kúfúrọ ní kúfúrú ìyẹn kò ní wọnájà kìyàmà bí ó bá jẹ́ pé torí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ kan tó

bá ti ń sọ̀rọ̀ kúránì bá ti ń sọ̀rọ̀ iná tawkid tí ń fi rinlẹ̀ pé dájúdájú alẹ́dínà amẹ́nu àwọn tí wọ́n nígbà wọ́lọ̀ ń bẹ alẹ́dínà amẹ́nu bí kọ́ ìrọ̀bìhì àwọn táwọn pàwọn ó segin ni wọ́n gbà pàwọn pàdé ọlọ́run àwọn níjọ́ kan ṣoṣo kò wá fi máa bẹ́ẹ̀ tẹ́yà bá ti nígbà pàwọn pàdé ọlọ́run yàdíhìm rọ̀bùm bí ìmánìhìm pẹ̀lú gbàgbọ́ rẹ̀ sọ́lọ́n ìṣiṣẹ́ níbàámu lórí ìgbàgbọ́ tó ní sọ́lọ́n ọba dẹ́dà yàdíhìm rọ̀bùm bí ìmánìhìm ìgbàgbọ́ tẹ́niláyé yẹn ni ó jẹ́ sábà bí ìtọ́sọ́nà àwọn ẹjọ́ àlìkìyàmà ẹ̀gbọ́ ìyẹn ni pé ọ̀nà tí ẹrú gbàdálì jánnà níjọ́ àlìkìyàmà sábà bí ìgbàgbọ́ ni ó ṣe kí ni ni ó jẹ sábàbí tí ẹrú bẹ́ẹ̀ fi dá àlùjánnà torí pé la yadkhulu ahadun al-jannata illa biwasitati sirat èèyàn kan ò ní wà àlùjánnà àyàkó jẹ́ pé afárá sìrátì ni ó ṣe kí ni ó gbà níbẹ̀ bọ́ọ̀lù yóò sọ àpapọ̀ afárá sìrátì ni bí òun ló ṣe lókè sìrátì yẹn rìn yàdí rabbuhum bi imanihim báwo yẹn sábàbí tí ó jòrò àlùjánnà ìwọ̀lẹ́kẹ́ ìgbàgbọ́ wọn àwọn apá kan ní rárá yàdí rabbuhum

so ti yé ìgbà kọjá kálukú ni ó kàn yàtọ̀ síra wọn àwọn kan máa fà kùnùnù so ti yé àwọn kan ẹrù yà tí wọ́n dì láyé òǹgọ́ bí wọ́n ṣe ń bọ́ bìkan ni wọ́n máa bọ́ bìkan so ti yé àwọn kan máa ń ríra látara ìjẹkújẹ ìjowó rìbá tí wọ́n ti jẹ láyé ìyẹn ni wọ́n jọ máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ ni jọ yẹn táǹkà máa rìn nínú mọ́lẹ̀ wọ́n tún lè máa sọ fọ́lọ́wọ́n bá wọn kí rọ́ọ̀bù bá náà ọlọ́run àtìmímìlànà núrànà àtìmímìlànà núrànà ọkùnfìrúlànà tónúbànà ìnàkà àmìtànà àṣìṣùn hàkì rọ́bànà àtìmímìlànà núrànà wọ̀fìlànà tónúbànà wọ̀kàfìrà àdínà sẹ́yẹ àtìná wọ́tàwàfẹ́nà mà àlàmúrọ̀ rọ́bànà àtìmímìlànà núrànà ọlọ́run bá wa parí ìmọ́lẹ̀ wa ìyẹn ni pé wọ́n fẹ́ kí ìmọ́lẹ̀ àwọn pọ̀ káwọn fi ráyè rìn lókè kí ni lókè àsàrátì ìyẹn ni pé tẹ́yà bá ti lè kọjá òkè àṣírá ti yẹn kí lẹ́mọ̀ tó kún ọjà rí ń wọlé jẹ́nà lọ́nu náà. tẹ̀jẹ̀rì min tahtihimul anharu fi jannatin na'im. ìyẹn ni pé tẹ́yà ti gòkè àṣírá ti yẹn ibi tí wọ́n ń lọ ó wà fẹ́ ju àlìjẹ́nà fún wa wá ní tẹ̀jẹ̀rì ó ń sàn min tahtihimul anharu àwọn akérèmọdò ni wọ́n ń sàn lábẹ́ àlìjẹ́nà yẹn fi jannatin na'im nínú ọgbà kan irú ọgbà wo ni jannati na'im ọgbà dẹ́ra دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام في جنات النعيم inú ọgbà dẹ̀ra ọgbà kílàkì ọgbà dẹ̀ra nàìmù àdáyìm ìdẹ̀ra tí ń bẹ láti jẹ́ náà kìí ṣe dẹ̀ra kan tí máa ń gé tó máa ń kọ́t kò sí báyìí ó sì gùn tó wọ́n kọ́ síbítù bẹ́ẹ̀ kò sí báyìí ó ṣe rí wọ́n kọ́ àwọn fire brigade so ti wọ́n ṣe kí ni wọ́n kọ́ bẹ́ẹ̀ torí báyìí bá a mọ̀ wàhálà lè dé kò sí báyìí ó sì gùn tó àmì kí ni o aláwọn sọ́jà torí àwọn tí wọ́n jà lù à bẹ̀lá ní jẹ́ náà kò sí ti ń jọ bẹ́ẹ̀ jannati na'im ọgbà dẹ̀ra ni bí a bá ti wọ ọbẹ̀ ìdẹ̀ra rẹ̀ náà دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام دعواهم فيها سبحانك ìyẹn ni ìpèpè wọn táàmà pè lálejò náà ọlọ́wọ́ ibi àti ìmọ̀sàkàwá sínú wa ó ní dàwa ń fi á subhanak ìyẹn ni pé gbogbo táàmà rí dọ́yẹ̀ ó ṣe wá lé tẹ́ẹ̀ wá rí nǹkan tó sẹ̀yìn lé kí ni ó ṣe ìdarí kílẹ̀ mọ̀ tí ó sọ subhanallah á mímọ̀ rẹ ọlọ́run àṣẹ àṣẹ tó sínú ọ̀rọ̀ rẹ ìyẹn ní tẹ́lẹ̀ bá rí tó ṣe nílé ìmọ̀ kílẹ̀ ká sọ subhanallah ìyẹn ní pé èèmọ̀ tá a máa ṣe níjọ́ náà ni pé a máa gbé mímọ́ a gbé títò lè fọ́lọ̀ pé subhanakallahumma mímọ̀ rẹ ọlọ́run ọba wa allahumma yẹn yẹn pé àdìgúkà ya allah mímọ̀ rẹ àpè rẹ ìrẹ̀ ọlọ́run ọba dẹ́dàá.

ìpèpè àdúrà tí wọ́n ṣe níjọ́ yẹn orí pé kí ni ó mímọ́ rẹ ọlọ́run wátàhìyàtò wátàhìyàtò ń fi hà sàlám. ìyẹn ni pé kíkí tí wọ́n tún táàtì máa kíra wa níbẹ̀ orí pé kí ni ó sàlám àlàáfíà a máa ṣe ní láàánú pọ̀ pé wọ́n bá fi sálámà kíyàn lónìí inú ọmọ bíi tàhíyàtù àlìjànà kíkí tọ́bà àlìjànà ó ṣe kí ní tí ó kíra wọn. láyẹ̀sùnàrúnà fi hánàkùwà wọn àtàṣímà ìlà kílà sàlámà sàlámà. torí pé àwọn yẹn wọ́n ìsọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ awẹ́wà ò sí mbẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀rọ̀ alfanṣẹ́ ò ṣe kí ní kò sí mbẹ̀ yẹn. Eh? láàlágùn fi wọn àtàṣímà ọ̀rọ̀ bàjẹ́ kan tẹ̀ ẹ̀ máa bọ́rọ̀ ẹ̀sẹ̀ òní síbẹ̀ ilá kìíla sàlámù sàlámù wọ́n tí ó máa lọ láàrin kálukú wa ní pé kíni sàlámù sàlámù lànàbà Muhammad ìkí àtọ̀lọ́ lọ́n kó máa bá ó ní afṣu sàlámù afṣu sàlámù ẹ̀fọn sálámù ká wà á tẹ̀ ẹ̀mú tàn bẹ́ẹ̀ ni ẹ fáwọn èèyàn ló jẹ́ wọ́sọ́lù wàsílù àwòrán ẹ̀dá kan ẹbí gbọ́. وصلوا بالليل والناس نيام تدخلوا دار السلام ẹ wá kírun lóru táwọn yẹn máa ń sùn ẹ wọ àlùjánnà ọba ọba yẹn ìyẹn ni pé tahiyyatuhum fiha salam ajẹ́pẹ́ bábá tiẹ̀ kí yẹn tí ti fi sálámà sí ó yẹ kéèyàn sọ fún tó tó lè kí torí pé kíkì mo fẹ́ kí wọ́n ṣe kí ni o tí wọ́n fi kí mi salamun qawlan min rabbir rahim inú gbólóhùn tí wọ́n tó gbọ́ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọn ìyẹn ni pé sẹ̀lẹ́mù wàlmàláìkẹ́tù yadkhuluna alayhim min kulli bab níjọ́ yẹn náà àwọn màláìkọ́ máa wọlé tọ̀ wá àmọ́ ń sọ fún wa màláìkọ́ ó ṣe kí ni wọ́n ṣe bọ̀ yìí sìn wá láyé ìyẹn ni pé wọ́n máa ṣe tiwa wọ́n máa assist wa wọ́n máa wà under our service tó bá tó lálẹ́ kí á bọ̀ ọlọ́ kódà wọ́n tó wà service wa ó ní salamun alaykum wal malaikati yadkhuluna alayhim min kulli bab àwọn màláìkà ó máa wọlé tọ̀ wá nínú gbogbo ọ̀nà ẹ ojú ọmọ sọ ní. salamun alaykum bima sabartum. salamun alaykum tó sọ ní ẹni pé a ah, àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa báyìí bima sabartum pẹ̀lú sùúrù tẹ̀sí. wọ́n ní ìmọ̀ ọkùnrin bá dáa. ìyẹn ni wípé gbogbo ẹni tí ó bá wá jẹ́nà ọlọ́run yóò ṣe sùúrù ni o kí sàlámù yóò fi lè ṣe kí ni kò lè jẹ́ tiẹ̀. Naam. Wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin. Bidayatu da'wa kalimatu subhana at-tasbih. Ìbẹ̀rẹ̀ pípẹ́ ọmọ àlìjánà kí ni fi bẹ̀rẹ̀? Subhana. Wa akhiru da'wahum ìgbẹ̀yìn pépé wọn ìbẹ́lọ̀ wọn kí ni alhamdulillah rabbil alamin ìyẹn ni pé ohun tí wọ́n fi gbẹ̀yìn níjọ́ yẹn náà ni wípé alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fọlọ́n ọba wo ọba àgbáláyé ìyẹn ni pé wọn ò ní míì tí wọ́n sọ ju pé wọ́n dùpẹ́ fọlọ́n lọ ajẹ́ wípé subhanahu wa ta'ala mahmudu fi kulli hal ọba táà máa dúpẹ́ fún ni ní gbogbo gbà ní gbogbo ṣẹ́sí ó tún wá jọba wo ọba táà máa dúpẹ́ fún ní gbogbo àyè kódà lọ́dọ̀ gbálẹ̀ jẹ́ náà àtúnṣe kí ni o àtúnmọ̀ àdúpẹ́ fún kí ló dé sọ bẹ́ẹ̀ níjọ́ tí ó dá gbogbo ayé tó ti tó parí gbogbo ètò gbogbo ayé kí ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ alhamdulillah rabbil alamin ìyẹn ni gbígbóná yẹn náà ló fi síjòkó yẹn ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alquran alápàlẹ́ náà. ولو يعجل الله ونذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان كذلك زين للمسرفين ما كانوا يعملون ولو يعجل الله للناس شر استعجالهم بالخير ọlọ́run ní wọ̀lẹ́wọ́ ká sọ pé يعجل الله للناس ó máa ń kánjú fáwọn èèyàn kí ni o شر استعجالهم بالخير ìkánjú wọn nípa aburú torí pé orí tí wọ́n fẹ́ ìyẹn pé ọmọ ènìyàn yóò máa kánjú láti máa bẹ ọlọ́run nípa tó rò pòore ni báyìí aburú ni fún un lófin wà lọ́wọ́ yóò ájìlú lọ́wọ́ lè náà sì ṣáàbà ṣẹ̀rẹ̀jálà ọ̀hún bẹ̀lẹ̀kẹ́ lọ́pọ̀ gbàǹgbà mi ẹ̀rú yóò máa ṣépè yóò máa sá ṣépè lórí ààrẹ yóò máa lẹ́yìn o yóò máa ṣépè lórí ààrẹ sótìyẹ tí máa wá ń ṣépè yẹn lórí ààrẹ èpè tí ń sẹ́ni tó bá lọ sí déédéé gbígbàdúrà ọlọ́run èpè yóò ṣe kí ni yóò mú torí pé ń kánjú láti ṣépè lórí ààrẹ anábìwá Muhammad gẹ́gbẹ́ tí wọ́n náà àdéṣe jáde ó ní látẹ̀dẹ̀ rú àlá àǹfùsìkún ẹ má ṣépè lera yín o ìyẹn ni wípé torí oore kan tẹ́ ń fẹ́ yóò wà máa ṣépè lera ẹ̀ ń kò bá ṣẹ lórí ààrẹ tán yóò ṣẹ lórí ọmọ kọ́nà yóò ṣẹ lórí dúkìá rẹ̀ ayé náà ṣẹlẹ̀ yẹn ọ̀pọ̀ lọ́ba jẹ fún ìyàlọ́mọ ọmọ fún ìyàlọ́mọ àmọ́ òsì kílẹ̀ mọ̀ ṣe ń ṣe pẹ̀lú darí tó bá wà lọ sí pè yẹn tépè yẹn bá lọ sí nílé gbígbàdúrà ọlọ́run kí ló ṣe o. làkúndìyà ilé yìí máa jẹ lóhùn. làkúndìyà ilé yìí máa jẹ lóhùn ìyẹn ni pásìkò tọ́nà wa fẹ́ tó fẹ́ kó ṣẹlẹ̀ yóò wá ṣẹlẹ̀ ọlọ́run ni a ní kánjú a tẹ̀ máa kánjú lọ́pọ̀lọpọ̀ lórí ìgbà tọ́mọ nìyẹn máa ń ṣe kí ni o ti máa ń ṣépè lé rẹ̀ lórí ونذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون ولو يعجل الله للناس سر استجالهم بالخير لقضي إليهم أجلهم ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ṣe máa bẹ lọ́hùn tí wọ́n máa ṣépè lórí ara wọn lọ́lọ́run bá máa ń gbà ní ayé ó ti parí káyé ó ti parí ní ìsìnkú ó ti máa lọ ẹ ti gẹ́rẹ̀ ẹ́ rí pé wọ́n ti ń ṣe yẹn ń sẹ́sìn lórí ara ó sì rò orí ni làkúdìá ilẹ̀ yìí ń àjẹlóhùn ájàlè wọn ìbá ti tó ti pẹ́ àmọ́ látara àánú ọlọ́run látara àkẹrẹ látara dáadáa rẹ̀ ló fà tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tá a máa ń ṣe tó tá a máa ń ṣe ládùúgbà tó jẹ́ pé èpè ni fúnra wa ọlọ́run yìí títì í gbà tí ìbá jẹ́ pé sàánú wa ni ẹ ti ẹran sàn tí máa ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa tí ń ṣe déédéé ni kò sẹ́yìn kẹ́tí ó ṣẹ́kù lórí ilẹ̀ ونذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون فنذر الذين لا يرجون لقاءنا oni filẹ̀lẹ̀ àwọn wo ni la yarjuna liqa'ana àwọn tí wọn ò tiẹ̀ ń rankan láti pàdé wa fi tughyanihim wọ́n máa bẹ níbi kí ni o níbi ìfọ́nfọ́ra wọn ìkọjá làwọn níbi ìsìnkà míì tí wọ́n ń sìn tí wọ́n fọ́nú fara ìyá àmì àwọn òun òfin pàdé ọlọ́wọ́ bá wọn. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمؤمنين torí àdúrà tá a máa ṣe ìbẹ̀lọ́hùn tá a máa ṣe wá fẹ́ pé èèyàn ọ̀nà méjì làwọn èèyàn pín sí ìyẹn ni pé nínú òkú tọ́mọ nìyẹn pín sí lásìkò tọ́mọ nìyẹn máa ń pe ọlọ́run gan òun lásìkò tí ìnira bá ṣe kíni o tí ìnira bá kàn án tí ìnira bá ṣe kíni tí ìnira bá kàn án alẹ́ kó a tí ìnira bá sì kàn yàn àbí ìdẹ̀ra bá ń bẹ lára ẹ̀ kò sígbà kọ́ọ̀kan tó yẹ ká fọlọ́run ọba lẹ́lẹ́ẹ̀ torí pé ọmọ nìyẹn yóò máa rántí ọlọ́run rẹ̀ ní gbogbo ìgbà indal shidda wa indal raha àyíká nígbà tí nǹkan lé ní àdúgbò àtàrà dẹ̀ ọlọ́run wa idha massal insana wa idha massal insana durru da'ana li janbihi aw qa'idan. wa idha massal insana durru tí ìnira bá gbọ́ ọmọ nìyẹn mú sótìyẹ a rí wípé ọlọ́run bá dẹ́dà kò sọ pé tá a bá fi ìnira kan ọmọ ènìyàn torí pé kì í sọba tí mo ń ṣe bẹ́ẹ̀ káwọn sọ pọ́lọ́ máa máa fara níyàn arípa níbi ayúbà alẹ́ ìsàlẹ̀m nígbà tó ní òbẹ̀ lọ bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ ó ní rọ́bì ọlọ́run àní mẹ́sàlẹ́yọ̀dùn ìnira kàn mí kò sọ pé ọlọ́run ṣe kí ni o ó fi ìnira kàn mí adábọ̀lá ń bíyà ẹ̀kọ́ báwọn ànábì ọlọ́run àti sotí ó ní wà má asọ́bàkún mi musibati fábìmá kẹsàbàtì bí aydikum wa ya'fu an kathir ọ̀pọ̀lọpọ̀ tí ó kàn mọ́ nìyẹn mo ti ń kàn wá fábìmá kẹsàbàtì bí aydikum ń tà fọwọ́ wa fani o àtọ́fà wa lóyún wa ya'fu an kathir ọ̀pọ̀ rẹ̀ ló ń sàánú wa lórí ẹ̀ amọ́mọ́nìyàn ìdá tẹ́ bá bẹ́ẹ̀ mọ ẹni tí máa bẹ̀ lọ́n dáadáa ìdá mọ́sàlì ìsánà dúró dáná ọlọ́ni tí nira bá wá kàn dáná yóò ṣe kí ni yóò pè wá ìyẹn ìgbà yẹn kò ní pé tí ń pè tẹ́lẹ̀ mọ́ kí ni wọ́n máa ṣe o ọlọ́run ò sànù kọ́dà ẹni tí ò kírun rí níjọ́ tí nira bá wá kàn yóò wá ní ọlọ́run ò sànù mi dáná yóò máa pàwọ́ ọlọ́run níjàmbí. dáná kò sígbà tí ò ní pọlọ́hún lè jábì yìí ó fẹ̀gbẹ́ lélẹ̀ ni. àwùkọ ìdá. ó wà lórí ìjòkó ni o. àwùkọ ìmọ̀. àbó wà lórí ìnàró ìyẹn ní pé gbogbo àwárí rẹ̀ yẹn ni òwò torí ìgbà tí nira kan a jẹ́ pé ìgbà tí ara bá dẹ̀ wá gbogbo àwọn àṣẹ síyẹn náà lè ká máa ṣe kí ni o ká máa fi bẹ́ lọ. a rí pé tá a bá fẹ́ sùn tàbá bẹ́ẹ̀ kíni tàbá bẹ́ẹ̀ sùn anábìwá Muhammad ìkẹ́ àtọ̀ ó jẹ́ kó yíwa pé kò sígbà tá a gbọ́dọ̀ fi ìrántí Ọlọ́run káàna yẹ kò wá fi kulli ahyani gbogbo sísí rẹ̀ lànà nígbà fi ṣèrántí Ọlọ́run. alladhina yadhkuruna Allaha qu'udan qiyaman wa qu'udan wa 'ala junubihim. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim. àwọn tí wọ́n máa ń ṣèrántí Ọlọ́run wa qiyaman wọ́n wà náà rómi wọ́kùrúdàn àbíwọ́jòkó wàhálà jùmùbí àbáfẹ̀gbẹ̀ wọn lélẹ̀ tàbá fẹ́ sùn ó lásọ pé bismikallahumma kí ni àmútu wàhálà wọn ní tàbí Muhammad kí àtọ̀rọ̀ ọlọ́kùn máa bá tó bá yí ẹ̀gbẹ́ padà lórí bẹ́ẹ̀dì ẹ̀mọ́ tó sọ walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó yẹ gbẹ padà báyìí ìyẹn ni wípé kò sígbà tá a lè rántí ọlọ́run àmọ́ ọmọ ènìyàn tọ́jà láì mọ tó kàn ẹ̀ ìlàmọ́sà òdòrò nígbà tí nira bá kàn yẹn ó sì lè jẹ́ nígbà tára bá níyàn nìkan ní máa bẹ lọ́run àfẹ́ ẹ̀dá kankan bá bẹ lọ́run nígbà tára ń ṣe kí ni tára ń ni yóò máa bẹ lọ́run فلما كشفنا عنه ذره مر كأن لم يدعنا إلى ذر مسه فإذا كشفنا عنه ذره nígbà táwọn ọlọ́run tá a bá wá kákú òfin kíni o àdúrò ìnira tí ń kan yẹn ajẹ́ wípé làbúdà yàgbági lìkúnlẹ̀ mọ́mìnrin àyàmẹ́n àyàlẹ́m ànàwọ̀ àwọn lẹ́rìí yàkṣìfù dùrọ̀ gbogbo mùmí ní gbọ́dọ̀ mọ̀ wípé ẹni tó lè múnira kó fún yàn tání o ìyẹn ni pé kò sẹ́ni ó lè múnira lójú sọ pé ìdá kò pè mí tẹ́lẹ̀ o ee wá ìdá masal insan gbogbo àkígbà tọ́lọ̀ ń bá ti ń lo insan fún yàn bìmánà alkafir èèyàn lásán tí ìró tí ìsolùgbàgbọ́ òdodo lójú olóyè kiri innal insana láwọ̀ lúmọ́. innal insana khuliqa halu ìbámu sọ xẹ́rù mẹ́nu tó rí bá kàn kò tiẹ̀ ní kò ní yọ ẹ̀tọ́ ọlọ́run bẹ́ẹ̀ wáyé ìbámu sọ ìyàwó ọba rí pèsè ìbámu sọ ṣàrù jàzúwa tí nira bá kàn kí ni wọ́n ṣe jàzúwa yóò máa kára. ìlànà mùsọ̀lì. ìlànà mùsọ̀lì àyàfẹ́ni tí máa ń kírun nìkan tó nígbàgbọ́ sọ́lọ̀ ìyẹn ni pé ìnira kan dáadáa kan yóò ṣe kí ni méjèèjì bákan náà ni yóò ṣe lọ́dọ̀ rẹ̀ àmọ́ bí fọlámà kẹsẹ̀fọ̀ tó rọ ánìkù nígbà tá a bá kákó òfin tá a sì payá ìnira tí ń kan yẹn yóò wá ní pé kí ni o. máa rọ ká lámìyàdà ọ̀nà ìlà tó rí máa sàn. ìgbà máa pè pé àsìkò òun mọ̀ tó máa ọ̀nà ìlà tó rí máa ẹ wàá máa ń jò ní ẹ̀yin lẹ́yìn tìláwà dáadáa tẹ́yìn tìláwà ní ìsìn nígbà ìnira sì ló gbéyàn lóyè tó ti ẹ ìyẹn ni wípé wọ́kọ́dù yóò di àwọn ènìyàn ilẹ̀ sùjú wàhún sálímùn kò gbọ́dọ̀ jẹ́ pípa tálàáfíà bá tí ìnira bá dé nìkan níjọ́ tí ara dẹ̀ wá wọ́n pè wá náà káwọn kò foríbalẹ̀ fọlọ́mù foríbalẹ̀ fọlọ́mù àmọ́ bàtí ìnira bá wá dé àwọn yóò wá tẹpẹlẹ mọ́ mọ́sálásí ní kílẹ̀ ìgbótúkùtù ẹ̀ka sí náà ní ìsìn náà kò sí àti ìtayà sọ́dọ̀ ọlọ́run èyàn bá sẹ́ni táyà sọ́dọ̀ ọlọ́run kó tó rí táyà ní kó sékí ni kó bọ́lọ̀ ń dọ́gba ó ní hadith takadijuma pé ṣáàbùn náṣàá fi ibadatillah ọ̀dọ́ tó sékí ni ọ̀dọ́ tó dàgbà ó dàgbà sórí kí ni sórí ìjọsìn ọlọ́run torí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ tẹ́lẹ̀ tágbà bá dé kì í sí gbogbo àgbà náà ní rí táyà sọ́dọ̀ ọlọ́run náà wàláì kú sí gbogbo wọn torí ẹ̀rù pé bàbá kò yẹ kó nǹkan kan ó kù mẹ́ ìsìn sẹ̀wọ̀n ẹ̀sẹ̀ tó máa ṣàlàyé fún ó sì ń rò wípé yàní ìtànjà èèyàn sì wà lórí ẹ̀mí rẹ̀ kápẹ̀rún kárẹ́ èèyàn tó ti dé sixty lọ́dọ̀ tèmi tó bá jẹ́ pé bàbá understand ayé tá a wà nú ẹ̀yìn <coughs> tí a bá ti wọ fifty five ní sàmì wọ sixty táwa yìí lè pe irun kò yẹ kí sáfù wájú ó jà torí pé sixty ládùúgbò wa nísẹ̀mí ẹ̀yẹ́ta ló lò lórílẹ̀‐èdè láyé ní ìsìn wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì ìyẹn ni pé tíkẹ́ẹ̀tì ti wà lọ́wọ́ wọn téèyàn bá ti wọ sixty tíkẹ́ẹ̀tì kí ni o ó ti wà lọ́wọ́ ẹ̀ alẹ́ pé tíkẹ́ẹ̀tì bá ti wà lọ́wọ́ rẹ̀ ó yẹ kó máa wò pé rú ẹrù wo lòun ó kó gọkọ̀ bẹ́sítì ẹ wá rí pé ẹni tó yẹ kí tíkẹ́ẹ̀tì ó wà lọ́wọ́ ẹ̀ irú ẹni yẹn náà lẹ́tọ̀ọ́ abalẹ̀ ọtí ẹ wá rò pé so so wá rọrùn tí ò ni àwọn táàtì tó sixty náà ó yẹ káwọn ìpè tíkẹ́ẹ̀tì yẹn à ní pẹ́ sí kí ni o à ní pẹ́ gbà àlàálùkù àkòsìlẹ̀ sígbà tí wọ́n yìí fún yàn tọ́rọ́ lòun sọ fún bàbá ìlú fún wa tíkẹ́ẹ̀tì wa pé ó yá gbà àgbọ̀kọ̀ so ìyẹn ni wípé ó yẹ ká mọ̀ pé ọlọ́run bá dáadáa la máa ń pè ìdà dọ̀rọ̀ wà ń dọ̀rọ̀ ká ńgbà tára bá ní wa àbí gbà tára bá ní kí ni tára bá dẹ̀ wa kò sí tọ́lọ̀ bá dáadáa ò fẹ́ ṣe tí ò lè ṣe tó bá wù á máa fìnira léèyàn padà sọ́dọ̀ rẹ̀ yóò lè kí ni yóò fìnira dá padà ọmọ àlè àti ó jọ́sìn fọlọ́run àmọ́ tó dáa jù ní kí ọlọ́run bá dẹ́dà kó ṣe kí ni o kó fi ìdẹ̀kùn pè wá sọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pípa ta wà nínú ìdẹ̀ra là ń ṣe kí ni o là ń sìn ìgbà yẹn ni ó jẹ pẹ́ni tí ń sin lọ́n bẹ̀rù rítọ̀ wà tẹ̀sílìm pẹ̀lú gbóyọ́ lówó tó wá ju pàṣẹ sẹ́lẹ̀ fọlọ́n nínú àdìsí káàbẹ̀ ọmọ ọ̀rẹ́jìrà ó ní ajabale amúri mu'min ó ní tí ìdẹ̀kùn bá kàn ó ní kíni ṣàkàrà yóò ṣe kíni yóò dúpẹ́ fọlọ́n fọwọ́ kẹrìnlá torí kó mọ̀ orin ni wàyí náà sọ́ba tó dọ̀rọ̀ à tí nira bá kàn sọ́ba wa yóò ṣe kíni yóò ṣe sùúrù fọwọ́ wàlá yẹ kó ló dárí kẹlẹ́ mọ́mi irú yẹn ẹ̀ lè ba lọ́dọ̀ yẹn kan àbíkọ́sẹ́ ni problem tá a máa ní ni wípé nígbà tí nira bá kàn yẹn ni mọ́tò ti ẹ̀bàjẹ́ lánàá fóònù mi sọnù jẹta àmọ́ gbà tí nira kan ìdára kan kì í ka ìdára láàyò àdìdù nìyẹnà wàlẹ́kì yọ àdìdù nìyẹnà ọmọ ni òní máa ka ìdára tọ́lọ̀ ń ṣe fún àwọn yóò máa ka kíni o yóò máa ka àwọn àmì wò tọ́lọ̀ fi kà nígbà tí wọ́n ń sèrè tí ń kàrà sun ọlọ́run ẹ eh, níjó ni náà bẹ́ẹ̀ náà bá ṣe wá àdúgbò títí eh, títí àárín náà nù àtúnṣe títí náà jò ní ọkọ̀ tó dáyà lẹ́lẹ̀ àtúnṣe títí náà jò ní ìyẹn tó sọ nù àtúnṣe títí náà jò ní ìbátà lọ sọnù ọ̀run láti jò ní tọ́ bẹ́ẹ̀ jábọ́ lórí mọ́tò tọ́lọ̀ ọba dé òjò kú ó yẹ kéèyàn máa ó mọ̀ zuyina al-musrifin ọlọ́run bá dẹ́ra ó máa ń ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn àwọn al-musrifin àwọn olùkọjáàlà àwọn tí wọn màlá ọlọ́run mẹ́kanú yàmẹ́lú lórí tí wọ́n ń ṣe ìyẹn ni pé àwọn aláyọ̀pọ̀ra tí wọ́n bá róore al-musrif ìyẹn ni ẹnìnà àpà ṣẹ̀ṣẹ̀rọ̀ sáà so tí náà bàbá ti dọ́wọ́ rẹ̀ báyìí kò tiẹ̀ mọ́ ọlọ́run mọ́ ó ti gbàgbé nípa ọlọ́run ṣe kí ni bọ́ọ̀lù ṣòro fún yóò ti gbàgbé yóò a máa wúlò pé iná máa wù tí tù ú aláìmí ìdí à kílẹ̀ alákọ̀ọ́jà kan sì máa wí dàrẹ́ ní káma mẹ́tọ̀ ọlọ́run wa ẹ̀tọ́ ọlọ́run kíni mo rí kíní pẹ̀lú kíni o pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi mọ mi mo fi rí. náà. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ولقد أهلكنا القرون من قبلكم ọlọ́run ń dá wa padà ń pè wá padà ó fẹ́ kí pẹ̀rípẹ̀rí wa ó fẹ́ ká wòye ó ní ولقد أهلكنا القرون من قبلكم àti parẹ́ o irú àwọn tí wọ́n ń sa ìmoore sí wa bẹ́ẹ̀ náà ṣe ń ṣe àti parẹ́ àwọn tó jẹ́ wípé nígbà tí tẹ́ bá fẹ́ káwọn èèyàn pọ̀ ní ìsìn ní mọ́sálásí so ti kérò pọ̀ gan ẹ sọ fún wa pé abẹ́ yẹn náà fìlà kan kí o rí abẹ́ yẹn náà fìlà kan tí fóònù yẹn mi sọnù mọ́ yẹ́nà àwọn èèyàn tó gbé àwọn èèyàn bẹ̀rù pé tẹ́yìn ó fi lówó àwọn èèyàn wà sáré ẹ ti gẹ́tẹ̀ wọ́n ní tẹ́yìn tí ò ní dáwọn èèyàn kú ní ìsinmi o kiri kan àwọn èèyàn wà bẹ́ẹ̀ ẹ wá ní kí wọ́n wá kírun lásìkò tára dẹ̀ wọ́n wọ́n mọ̀ lókè wọ́n tún pè irun náà nù ẹwọ wọn àṣùbà ẹwọ sáfù jẹ̀mọ́ àṣùbà àti máa ń pọ̀ tóun ẹtí wọn bí ṣe máa ń pọ̀ tí sáfù òkun ti gbẹ òkun táyáyán làfàwà kan ní á ọlọ́mọ sá sàlékùn dẹ̀ra fún wa kó sàlékùn àmójúkò fún wa ó ní tó bá dé bá a ṣe kí jẹ̀mọ́ jímọ̀ làbá ń kírun àṣùbà ni kò sẹ́ni tí ó ṣáájú wa kò sẹ́ni ó lè kojú wa náà táyé tálẹ́ nínú bá a ṣe máa ṣe kí ni ẹ wá rò pé ah, àwọn èèyàn náà ló ń jáde wá kíjímẹ̀ tó wá kẹ́wàá sí ń kíjímẹ̀ táwọn ń bẹ ọlọ́run làbá lọ kíkí ni o làákìrún àṣùbà bẹ kò sọ́tà kódà gan yóò bùkún wa lẹ́nu wípé kò sẹ́ni tí ọlá yóò tó wa tí ó tó ọlá ọmọ tọ́lọ́run ṣe fún wa torí pé bá a ṣe jí wá sásùbà àtàjì bá a ṣe lọ jùmọ̀ àti ẹ̀ làwa wá ṣùgbà bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé bá a ṣe wá bẹ́ẹ̀ náà nìkan kó sì fọ́n ká sórí ilẹ̀ nígbà yẹn sáré kù àárẹ̀ èkó ni àwọn máa jáde lóru bí ìgbà yìí pé ọ̀sán wọn ó ti kí ni ó ti tó tọ́lá àwọn ọmọ òru tó bá gbọ́dọ̀ náà ṣe jáde títí títà fún apá rẹ̀ pẹ̀lú ọsí bus stop yẹn náà ni wọ́n ń ṣe kí ni o lẹ́bi lọ kírun àṣùbà abẹ́ ni ìbá dá abẹ́ àmọ́ àwọn yẹn kì í bẹ́ lọ́hùn àmọ́ ńgbà tí nìlá bá kàn wọ́n wọ́n wá ṣe kí ni wọ́n àpadà tó ti yé wọ́n àpadà tó òru ìnira lọ́kàn tó jó sí kí ni o tó bá sí ọyẹ́ sórí tó sí èsì kò ní sí kí ni ní dìde tó wà lọ́dọ̀ ẹ̀kùn kò ní dìde lágbọ́dọ̀ tètè fi kọ́ ẹ̀mí wa yìí ká jẹ́ mùsùlùmí nígbà tára bá tára sí kí ni o nígbà tá a ti jẹ́ nǹkankan kó tó di pé tá a bá jẹ́ nǹkan kó lè mọ ara wa yìí la pé àmọ́ jíkàsùnmá àmọ́ kíbe ọlọ́run nígbàkigbà ni ọlọ́run torí kí ni wọ́n lọ́kọ́dọ̀ àhàlẹ́kínà kúrú náà mi kọ́ wọ́n lọ́kọ́dọ̀ àhàlẹ́kínà kúrú náà mi lọ́kọ́dọ̀ ní ìlẹ̀ máa sọ́dọ̀ wọn. a ti parẹ́ àwọn sẹ́ńtúrì tó pọ̀ tó ṣáájú yín kí ló dáká pa wọ́n rẹ̀ o lẹ́mà vọ́lẹ̀ mu nígbà tí wọ́n ṣàbòsí àbòsí kí ni wọ́n ṣe ìyẹn ni pé wọ́n ìsìn lọ nígbà dẹ̀ra nígbà tí ìnira bá dé níwọ̀n ṣe kí ni o ìyẹn ni pé nígbà tí ìdẹ̀ra bá dé wọ́n bẹ ọlọ́run nígbà dẹ̀ra nígbà nígbà ìnira nígbà tí ìdẹ̀ra wá dé wọ́n wá mú nǹkan míì pẹ̀lú ọlọ́run lámà rọlẹ̀ nígbà tí wọ́n sá ìmoore sọ̀rọ̀ ọlọ́run. wàjáàtùm rúṣùlùm bilbayinat. wàjáàtùm rúṣùlùm bilbayinat àwọn òjíṣẹ́ wọn aránjíṣẹ́ náà sí wọn bá ṣe sí iná wọn jáàtùm rúṣùlùm bilbayinat àwọn òjíṣẹ́ wọn wá bá wọn bilbayinat pẹ̀lú àwọn evidence àwọn àlàyé tó péye wọ́n máa kánú ní yóòmínú. pẹ̀lú àwọn evidence àti proof táwọn ànábì wọn mú wá fún wọn wọ́n máa kánú ní wọn ò gbà wọn. ìyẹn ni pé wọ́n yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá rò pé kí là ń fẹ́ irú àlàyé wo là ń fẹ́ ká ànábì ò ṣe fún wa sallallahu tí ò ṣe àwọn èèyàn ti gbà. wọ́n máa kánú ní yóòmínú àwọn èèyàn dìsìn náà àwọn ètí gbà wípé kò sí lánàá tó yẹ ká tẹ̀lé nínú ẹ̀sìn tó tẹ̀lé lánàá tó jíṣẹ́ ọlọ́run torí pé báwọn anábì ọlọ́run tó ṣáájú náà kí la fẹ́ kí la fẹ́ àrú àlàyé wò la fẹ́ ká anábì òmùwà fún wa ẹ̀rọ àkùtà ló yẹ ká tẹ̀lé lásìkò yóò jẹ́ ike àtọ́wọ́ ló ń kó bọ́ bá anábì Muhammad torí pé oríṣiríṣi proof lànàbì òmùwà fún wa àmọ́ tó máa ń yà wá lẹ́nu ni pé àwọn èèyàn tó máa ń fẹ́ àlàyé lẹ́yìn àlàyé tà nábì ṣe ẹ́ àwọn èèyàn máa ń ṣe kí ni o wọ́n máa ń fẹ́ àlàyé lẹ́yìn àlàyé tà nábì ṣe kí ni tó ṣe wọ́n máa ń fẹ́ ẹ̀rí lẹ́yìn ẹ̀rí mi tà nábì ṣe ṣé ẹ̀mọ́ tá a máa nígbàgbọ́ nú ẹ̀ ìyẹn ni mo mọ́ àwọn kiri kan bóyá lórí whatsapp kankan orí fóònù sótìyé lórí mẹ́díà yẹn tẹ́yà bá rí wọ́n play wọ́n sẹ́ni kiri kan olóńgbò kan ti ń gorí tí ò bẹ́ gorí mo ní máa ni wa wípé alukoran ni ọ̀rọ̀ ọlọ́run ni adé bá gorí ni ó wà sọ fún o ọmọ kan wá ṣé ànábì ọlọrun wọ́n fi kùránì rẹ ni ìyẹn iṣẹ́ ànábì ọlọ́run tẹ́lẹ̀ àní ìdí rẹ̀ ẹ̀yìn torí ṣe ọlọ́run ilẹ̀ ti mú àwọn àmàdájú ọ̀rọ̀ fún wa báwọn ọlọ́run àwọn ọlọ́run ṣe àwọn àrídájú fáwọn kíni o fáwọn wà máa lè yòmínú kí tó bá dàlà ìlà kò sí tẹ́yà máa tún wálé òdodo mọ́ kọjá kí ni pé ẹ wà láàyè ó ti ọ̀rọ̀ tẹ́ ń sọ̀n kápá nàbí gan-an tó bá wà. ajẹ́ pé lẹ́nu wa ẹni tí ń sọ̀rọ̀ yìí ọlọ́run nígbà ajẹ́ pé gbogbo ànábì gbọ́ nìyẹn tó bá rà ànábì gan sẹ́ẹ̀rì pé yóò gbà ní wọn bá kò ní gbà wọn sọ pé ànábì sọ pé ọ̀nì sẹ́lẹ̀ yìí náà lè bóde sí mu kápá nàbí bá wà láyé change àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí gẹ́gẹ́ bá ti sọ wà máa kánú ní yumínú wọn ò gbani torí pé wọ́n dáàtò òjíṣẹ́ ọlọ́run mo máa ń sọ fún wa ẹni tó jẹ́ pé ojú wa náà fi bí báyìí kí mo pé ojú wa náà fi bí kódà gan wa là ń fàárẹ̀ náà títì tá a fà fún náà títì lọ sùkúù dáàmú lọ sùkúù pé ó yá so máa lọ sùkúù tó bá wá dé tá a bá lọ bẹ̀wò tó wá di dókítọ̀ tí ń ṣiṣẹ́ ìsìnkú olóògùn èbó tó bá ní ha dádì bí mo ṣe ń wo èyí so ti yé bí mo ṣe ń wo yìí tàbá fẹ́ sùn ẹ gbọ́dọ̀ mú mi o kí làwọn tí yóò ṣe kò ní mú mi láíláí kò ní ṣe kí ni kò ní mú mi ọmọ tó mú fóònù ẹ títì ló sọ fún wọn o so ọwọ́ alànẹ́gbà Muhammad kí àtọ̀lọ́lọ́ kó máa bá ó làgbọ̀rọ̀ mú mi nínú ẹ̀rọ àrùn ọ̀dẹ́ kí ni ah, wọ́n tún gbé dé o wọ́n tún àtúbọ̀rọ̀ mú mi nínú ẹ̀rọ <laughs> sẹ́mọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn ọmọọṣẹ́ kí ni àwọn yìírí àwọn yìírí ẹ̀ àwọn obìnrin wọn wàá sọ kan ní oríṣiríṣi wa wà máa kánú lè yìí mínú náà. kẹ̀dàlíkà lẹ́jẹ̀ sí lùpọ̀hún alùmújẹ́rì mi. mo tó lè fà parun fún yẹn ni kó má gbòjíṣẹ́ gbọ́ ọlọ́run ní kẹ̀dàlíkà bó ṣe rí bákan náà nàìjíríì láàṣì máa san lẹ́sàn kọ́ọ̀mẹ́lì mọ̀jìrì mi gbogbo ìjọ tó bá ya ẹlẹ́sẹ̀ tí wọ́n ń òjíṣẹ́ ọlọ́run نعم ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون ثم ọlọ́run nígbà tá a pa àwọn àlùmọ̀ tó ṣáájú rẹ sọ́tìyé àwọn àlùmọ̀ tó ṣáájú a pa wọ́n rẹ torí pé wọ́n kọ́ tòdíṣẹ́ wọn tó bá pé torí pé bá a ṣe báwọn ṣe kọ́ tòdíṣẹ́ ọlọ́run ìkẹ́ àtọ̀lọ́lọ́run bá nípa rúbà tí dé ní kálukú ó ti bọ́ bọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀

òun ní fìyà jẹ wọn lópin ìgbà tọ́rọ̀ rẹ bá sì bẹ láàrin wọn àdéhùn Ọlọ́run ní pé àlùmọ rẹ ò ní pamọ́rùn torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ látọjú ayé àdàpọ̀ Muhammad táwọn ti kọ ọ̀rọ̀ rẹ̀ nìyà ìbá ti dé ọlọ́ni rárá mi ò ní fìyà jẹ wọn mi ò ní pa wọn bí mo ṣe pa àwọn àjọ tó ṣáájú wọn so ti àwọn àjọ Ànábì nígbà tá Ànábì mú àmì wá fún wọn tí wọn ò gbà kí ló dé lẹ́yìn wọn فأخذتهم الرجفة فأصبحوا في دار بديارهم جاثمين àmẹ́yìn ní ìgbà yẹn rẹ̀ ó lẹ́yìn ìgbà yẹn summa ja'alnahum khala'ifa fil ard mo wá fi ń sàrólé sórí ilẹ̀ ìyẹn ni pé mo ní kẹ́rólé fáwọn awolé àwọn tó ṣáájú yín yẹn torí kí ni mo fi fi ń rólé antum khulafa'illah fil ard khulafa'il umam fil ard ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ àrólé fáwọn àlùmọ̀ tó ṣáájú yìí lórí ilẹ̀ ìyẹn pé ẹ̀yẹ má wọ́ọ̀rì bẹ́ẹ̀ máa kà máa ṣe ń lọ lẹ́yìn tí lẹ́yìn ọmọ lẹ́yìn lẹ́yìn ọmọ tẹ̀lé wọn àní parí rẹ̀ náà tó kí ni lẹ́yìn wọn. lìnàwùzọrọ kẹfà tààmàlú. lìnàwùzọrọ kẹfà tààmàlú ọlọ́run fẹ́ wo bóòlù ẹ̀ ṣe ṣe ni o ìyẹn tí sísẹ́kù tó sẹ́wà kù yẹn ó fẹ́ wo bóòlù àwọn náà ṣe ṣe àdìsí kan tó lálàáfíà anábọ̀ Muhammad kí àtọ̀lọ́lọ́ kó máa bá àbí Sa'id al olóṣìṣẹ́ ọlọ́run sọ pé inna dunya hulwatun khadiratun ayé tó dùn ní o tó dùn tó mọ́ tutù lójú ni ẹ wà inna Allaha mustakhlifukum fiha ọlọ́run wa máa máa fi rólí sórí ilẹ̀ yẹn torí kí ni fanadhirun kayfa ta'malun ọlọ́run fẹ́ ká wo owó láti kí ni lẹ́ẹ̀sì ṣe ìyẹn pé ọlọ́run fẹ́ wò báwo láti kí ni láti ṣe ayé yẹn sí ó wá ní fatakun dúnìyà wọtakun nìsà ẹ wá ìsọ ẹ bẹ̀rù ayé ẹ sì bẹ̀rù obìnrin <laughs> àdéhìsì mo fẹ́ ká ṣàlàyé díẹ̀ lórí ẹ̀ torí pé àwọn èèyàn àwọn tí ilé ìṣẹ̀lẹ̀ ọmọ aqidatun sayha àdùsọ́kàn tó lálàáfíà ò sí pẹ̀lú wọn wọn lọ́lọ́ ní ká bẹ̀rù ayé kẹ́rìndínlẹ́ kẹ́bẹ̀rù obìnrin mọ́lùmọ́lù ọ̀dọ̀ bẹ taqwa ẹ̀ tọ́wọ́ lè taqu dunya.

sọ́tí àwọn ẹni tọ́ àti ní ẹgbẹ̀rún obìnrin o ìyá ẹgbọ́dọ̀ máa jú bàbá wọn ẹ̀yìn ìyá no kìí sẹ́yà kọ́ ni wọ́n sọ ó wá ní awwal fa inna awwal fitnat bani Isra'il torí pápọ̀kọ́ àdánwò tó bá bani Isra'il mikide o min fitnati nisa àdánwò obìnrin o tó sọ fún wa nìyẹn ìyẹn ni pé ń tí ó kóró yorùbá yẹn tá a bá múra fìtínà kí ni o wàhálà dáyé báyé fìtínà ni wọn ẹ zuyina lè nọọsì. zuyina lè nọọsì rúkú ṣáwá ti mi náà nìṣà kọlbẹni. zuyina lè asẹ lẹsọ fọmọ nìyà ẹ àti sáyé lẹsọ fọmọ nìyà níbi kí ni o mi náà nìṣà ṣáwá àtàwọn yòrò yòrò àkọ́kọ́ wo ló kọ́kọ́ kà mí náà yẹ mi náà nìṣà ìyẹn ni pé yòrò yòrò obìnrin ó lè kó alàbáyà bẹ́ẹ̀ yóò bá múra obìnrin lè dákọ̀ orí orílẹ̀-èdè inú ọlọ́run láàánú wá ń jò ní kó mọ̀jà gúrú ọkọ̀ mọ́ ọlọ́run orílẹ̀-èdè ọlọ́run ló ṣe kíni ọlọ́run wa tó jẹ́ pé ọ̀tọ̀ àwọn mẹ́kọ́bìnrin ó ṣe kí o wọn ò tí ọkùpẹ́ rẹ̀ tẹ́lẹ̀ wọn kan darí wa náà ثم جعلناكم فخلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون ọlọ́run ni a fi ń ṣàrólé lórí ilẹ̀ lẹ́yìn wọn ká fi lè wo abẹ nínú àánú ọlọ́run ṣàánú fún wa jẹ́ á rí dáadáa ṣe lórí àwọn tí wọ́n ń wọ̀ pé bó la ṣe ṣe tó bá wà lálàyé gbẹ̀yìn àléhùnmọ̀ mi ò ní ṣe kí ni o kò ní wáyé lẹ́yìn wa mọ́ ọlọ́run ayé ìjà rẹ̀ dáadáa káfí máa bẹ́ẹ̀ ní tí ó jẹ́rìí lálẹ́ kíá mọ́ ọlọ́run subhanaka allahumma hamdik nashhadu an la anta nastaghfiruka wa natubu ilayk subhanaka rabbika rabbil izzati amma yasifun wa salamun